الله تعالى عنه كان إذا ضحكوا استسقى بالعباس بن عبد المطلب وقال اللهم إنا كنا نستسقي إليك بنبينا فتسقينا وإنا نتوسل إليك بعم نبينا فاسقنا ويسقون رواه البخاري وعنه رضي الله عنه قال أصابنا ونحن مع رسول الله صلى الله عليه وسلم مطر قال فحسب ثوبه حتى أصابه من المطر وقال إنه حديث عهد بربه رواه مسلم وعنه الحمد لله والصلاة والسلام على نبينا محمد وبعد وقد نورون وقد ستون ديور مرات وقصوات يريد أن يقرأ ملكش gẹ́gẹ́ bí àwọn àlàyé èyí tí a ń ṣe lọ́wọ́ lórí bá a ṣe ń wọ́ omi nígbà tí a bá lómi ní èlò àti ka àdìsí bíi méjì fún wa nínú hadith èyí tó ṣe pé orin rẹ̀ tá a sì máa fi ń wá kọ́lọ̀kọ́lọ̀ ọ̀dọ̀ fún wa nínú ìlú. bá a ṣe ta hadith yìí aláìkọ́ yìí máa wò ó pé a ní ìyàgbọ́ yàtí sí ilé kò yìí torí pé kẹ́lẹ́ èkó ilé omi ni. eléyìí ni àdéhìsí ẹlẹ́kẹta lábẹ́ ọ̀rọ̀ yìí. Náà. Wàhán ìrọ̀lẹ́ ìyàwó ọ̀tá àlẹ́ àánì. Anasi wọ́n gba eléyìí wá. Anna ọmọ ọ̀rọ̀ ìyàwó ọ̀tá àlẹ́ àánì. Ó ní Umaru ọmọ àpapọ̀ kọlọ̀bọ ọ̀yọ́nu sí. Gánà ìlà àkọ́hàtò ìlà Ìpínlẹ̀ Umaru ọmọ àpapọ̀ ó jẹ́ ẹni tó ṣe pé tábà ní àlùfáà ìtumọ̀ rẹ̀ ni pé ádámù yòózú lè mọ́tọ̀ ìzàntọ́tọ̀ àlùmọ́tọ̀ tójú ọ̀bá rọ̀ tójú ọ̀bá dédé tí ọ̀bá rọ̀ òun là máa ń pè pé wọ́n ní kọ́hà nínú ìyẹn ni pé lásìkò tójú ọ̀bá rọ̀ nílùú mọ́ká kí ni mọ́rù máa ṣe ìtàsọ̀ àbẹ̀lẹ̀ àbáṣe lọ́nà àbẹ̀lẹ̀ mọ̀tàlì. yẹ̀sítẹ́sì kí bẹ̀lẹ̀ àbáṣe bọ́nà àbẹ̀lẹ̀ mọ̀tàlì. ó mọ́rù àmà wá wá kọ́lọ̀ wọn bá rògbò fáwọn pẹ̀lú àdúrà abbas ọmọ àbẹ̀lẹ̀ mọ̀tàlì. àdúrà táwọn pẹ̀ abbas abdulmọtọyì umaru àwọn wa pé kó ṣe kéde kọ́nà wa kó yóò rọ tó fáwọn láti bẹ̀. bóyá lè fi sẹlẹ̀ àlàyé yẹn ẹja e máa gbọ́ làá wọn kọ́ ara yìí ọ̀rọ̀ ma wá sọ báyìí umaru ma wá sọ báyìí pé. aláwọ̀mọ̀ iná gómìnà náà tẹ́sí ilé ìta. ìyá ọlọ́run ọba wa. كنا نستسقي إليك كنا نستسقي إليك àwa tẹ́ ẹ rí yìí ìyẹn ni pé àwa sàhábà nẹ́sítẹ́sìkì ìlé à máa ń wá kó o fún wa lórí mu yẹ́n ní kùnà bìkíni. ìyàbí ìyà. pẹ̀lú ànábì wa pẹ̀lú ànábì wa bẹ̀rẹ̀ wá ní bìkíni bìdù ayé nàbì jìnnà pẹ̀lú àdó ànábì wa àwọn wa kò fún wa lọ. fàtẹ́sìkìnà. fàtẹ́sìkìnà ìdí ọlọ́wọ́n ọba ọ̀wà arọ́jò fún wa tá a bá ti fi àdó àtà ànábì wa bá bá ṣe tá a bá ti fi tọrọ omi lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́ wọn sì kí ni yóò wá rọ́jò fún wa. àdúrà nẹ́bí yẹn wá nì ìyẹn ni pé wọ́n ní ká nẹ́bí ọ̀sán àdúrà fáwọn. irú èyí tí lárúbáwá tọ̀wọ́ ní mọ́sálásí tọ́sọ̀bá nẹ́bí pé halakatil amuwaad wà ń kọ́tọ̀ àti sóbò. fadùn láhàlánà yòóyí ìfò náà bẹ́ẹ̀ lọ́wọ́ ọba fún wa àwọn nǹkan oko wa ti ń kú àṣírà àwọn àǹkúnmi wa tó jáde mọ́ ọ̀nà ti dá ilé àtúnẹ́bì bẹ́ẹ̀ lọ́wọ́ ọba fún wa ìyànà yòóyí ìfò náà kọ́lọ́wọ́ sí kíni kọ́rọ́ dògùn wa. sẹ́nu pàtó àtúnẹ́bì ló ń ṣe ló dọrọ tọrọ mi ọ̀dà nípa mi bèrè fi fọ́ọ̀dé olùlá àná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni mọ́rù sọ bíbà yìí pé ilé ọlọ́run ọba wa nígbà tá à ń nẹ́bi ń bẹ láyé a máa ń lọ bá abíkọ̀kọ̀rọ̀ àdúrà fún wa tó jò fún wa àdúrà rẹ̀ wọ́n máa ń fún wa. فتسقينا أو عرضت اليوم هو عرضت ولينا وإنا نتوسل إليك بعمد نبينا نفس بني أو تاج الصحابة àwọn ansátẹ̀kù wá sọ́dọ̀ rẹ̀ ànábì à ń segin àtẹ̀kù wá sọ́dọ̀ rẹ̀ ànábì bí à ń ẹ̀ sọ́dọ̀ rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́ ọba à bí àmì nàbì yìnyà pẹ̀lú ọ̀nkù ànábì wa ọ̀nkù dání ọ̀nkù ànábì wa muhammad ansa tẹ̀sán wa sọ̀rọ̀ ìgbà yìí. ìnà lọ́jọ́ fún wa fàyè kọ́ọ̀rù náà ọlọ́wọ́ wa ti gẹ́ni ọlọ́wọ́ wa fún wa. àwọn àlàyé wa mẹ́lẹ̀ ọ̀. àwọn kọ́ pé kí ló dé tí wọ́n fi ń fi àdúrà ànẹ́bì tọrọ òun ni pé wọ́n rí pa ànẹ́bì ló súnmọ́ lọ́rùn gbà wọn lọ wọ́n ní káàdó ló sì ní ọ̀gbẹ́lọ́pọ̀ àwọn bàtà ànẹ́bì ọ̀wá sí mọ́ ó wá wọ́n pé ló súnmọ́ ànẹ́bì ta ló tún súnmọ́ ànẹ́bì wọ́n wá rí pé wọ́n kò rẹ̀ àbúrò bàbá rẹ̀ abbas tíṣà tó bàbá ànábi ọgbà tí òkè lọ́dún méjì lọ́wọ́ ànábi àmọ́ torí pé ọjẹ́ ọ̀nkù ànábi ànábi máa gbé sípò bàbá rẹ̀ ànábi sì fẹ́ràn rẹ̀ náà nígbà wọn wò pé tala tó nínú àwọn aráyé ànábi o tó jẹ́ pé a lè tún lo sábàbí àdúrà tí wọ́n bá káfí bẹ́ẹ̀ náà wọ̀ bá ọ dàbí atúnwọ́nkù kan tó jẹ́ alẹ́ ànábì sẹ́ẹ̀sì ọ̀gbọ́n alẹ́ alẹ́ ànábì yàtọ̀ sí kí wọ́n jẹ́ sọ̀hábà oyè àparò tí wọ́n tó mú kẹ́ni wọ́n tó dorí èdè orí èsì wọn tó ti gbà sáà ni wọ́n fi lọ bá pé wọ́n tó súnmọ́ àlùbáríkà pé wọ́n súnmọ́ ànábì ọlọ́run tó lè dé kẹ́ni kó tó lò ẹgbẹ́ bá a ṣe ń bá àlùbáríkà pàdánù náà súnmọ́ lọ́wọ́ ọba. lóòótọ́ ẹni tó lọ́lá ju abbas ń bẹ nínú àwọn sọ̀hábà ali ọ̀dọ̀ látara ni ó ọlọ́lá ju abbas lọ àmọ́ ọmọ ọkọ̀ ànábì ni kìí ṣe ajẹ́sípé ní abbas tó súnmọ́ ànábì ju ali lọ torí ẹ̀mí pa tọ́ bí wọ́n lò fún olóhùn tàbí ìgbàgbọ́ àwọn lọ. ìyẹn ni pé àkóníkọ́ bá wọn sọ̀rọ̀ ni ìtumọ̀ tàwa sólò tí wọ́n ṣe ń bẹ̀ yẹn. torí pé táàpẹ̀ ní tàwa sólò òun ni pé àtàwa sólò bí ṣé ìní ṣe yìí kíyàn ṣe àtẹ̀gùn pẹ̀lú kínní kan lọ sí ibi kan yàrá àtàwọ́sọ́nù ìlàṣẹ́yìn àbíṣẹ́yìn ìlàṣẹ́yìn ká ṣe àtẹ̀lẹ́ pẹ̀lú kíníkan lọ síbi kíníkan òun yàtọ̀ ní tàwọ́sọ́nù àdúrà tá à nẹ́bi ṣe òun ni wọ́n fi ń ṣe tàwọ́sọ́nù bàtà nẹ́bi òsì ma wọ́n wá ṣe kíni wọ́n lo àdúrà ọ̀pọ̀ rẹ̀ ẹlòmíì lè mọ́ wá sọ pé à ṣé èsè tí wọ́n fi wọ́n fi ọlá abáàsì tọrọ ni torí pé wọ́n rò ní sọ̀rọ̀ ní ṣe abáàsì ní sọ̀rọ̀ ẹlòmíì lè máa sọ bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé ẹ̀gbà wa mi wà nínú buhari tó jó yé wa pé umaru sọ fún abáàsì pé ọ̀yà ni abáàsì bọ́ síwájú sábà fún wa bẹ́ẹ̀ lọ́n fún wa tọrọ òjò fún wa. ó jẹ́ ká mọ̀ pé ìtumọ̀rù sọ yìí kan tó ń sọ ni kì í ṣe bí àbá tuntun kò tọrọ àdúrà fún ẹlẹ́ẹ̀kejì ni pé umaru ti sọ síwájú pé bàtà sẹ́mi ń bẹ láyé àwọn máa tọrọ kúnnànà sẹ́sìkì ìlẹ́ka bí bi na. àá máa ń wá omi wá sọ́dọ̀ ọlọ́run bá pẹ̀lú pẹ̀lú àdúrà ànẹ́bí wa sẹ́mi pé àtúnyẹ̀ ló pẹ̀lú ànẹ́bí wa pẹ̀lú àdúrà rẹ̀ la tu kí ló ta fi pẹ̀lú àdúrà rẹ̀ atu pé torí pé lájú ayé ànẹ́bí àdúrà rẹ̀ ni wọ́n máa ń lò mú e sọ́kọ́ ọlọ́run wọlé ànẹ́bí gbàdúrà wa. ẹni kan wá ń bẹ táwọn oníṣíbíyà máa ń lò tẹ́ máa fẹ́ fi sọ pé àá ìpẹ́rù yẹn mẹ́nu bùkárí náà lóòótọ́ ẹni má rí dàrẹ́tì àmọ́ àwọn ọ̀rọ̀ kan bẹ táwọn sàábà sọ á lè sọ orin kan á lè kọ orin yẹn ó sì ní àkótọ́ lébèrè máa ń kọ́ ó túmọ̀ sí báwọn sàábà rẹ̀ kẹ́ni wọ́n máa ń fi pé káàdì náà bí ọmọ wà pẹ̀lú wọn fi ọlá rẹ̀ tọrọ pé ọlọ́run kẹ́ni gbàdúrà wa orin yẹn ìbẹ̀rẹ̀ rẹ̀ ni pé àpòyádò yóò sásìkò lè gàmẹ́ẹ̀mù bí wàdí tìmáàmù lìyàtàmà wàhísmàtò àì àrọ́ọ̀mì wàhísmàtò àlè àrọ́ọ̀mì oníyẹnu akuyàgò yusasol gàmáàmù bìwájú yìí tìmáàmù lìyàtàmà wàhísmàtò lìl àrọ́ọ̀mì oníyẹnu bùkárí bẹ́ẹ̀ àbútọ́lìbù lọ́kọ̀ ọ̀rọ̀ yẹn níjọ́ tí wọ́n wá tọrọ àdúà tí wọ́n tọrọ omi pẹ̀lú àdúà mẹ́lúwa muhammad á ní wọ́n rántí orin yẹn pé ọ̀dà fi orin tí àbútọ́lìbù máa ń kọjọ́ kìnìún àná nípa ànábì irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ àwọn onídìí àwa mú ń pé wọ́n máa ń fi ọlá ànábì tọ́ ìtumọ̀ rẹ̀ sí ni pé ábùyàbù èèyàn funfun sẹ́mọ̀ pé àwọn alágbá kẹ́lẹ̀ yóò tásì kọ́lé jàpámà tó ṣe pé wọ́n máa wá òkú bí wàjẹ́ èyí pẹ̀lú ojú rẹ̀ bó ṣe wà mọ́ àmọ́ torí kójú orin ni wọ́n fi kọ́ báwọn ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n máa ń wá òjò bí do àhíhí wá dòrè yìí wọ́n máa wá òjò pẹ̀lú pé káàmì bí oṣù kìíní kọ́ sàdúà wọ́n ní jọ́nà lọ́wọ́ tí sì máa ń ṣẹlẹ̀ ni pé nítorí tí wọ́n rí ànẹ́bì lọ́dún eré lásìkò àbútọ́lì wọ́n lè pa ànẹ́bì pẹ̀lú ẹ̀rẹ́ ìwà rẹ̀ dàbí láàrin àwọn wọ́n wà lọ́ba ànẹ́bì pé káàmì ọ̀tọ̀ àdúrà bá wọn. kọ́lọ̀ eléyìí lọ́wọ́ mú àbútọ́lì kọ́mọ fi kọrin pé abuyado yóò tásùgbọ́n tẹ́ẹ̀sì náà pé káà nẹ́bí tó ń dà nẹ́bí àlẹ́bí ṣe kéde ó ti jẹ́ ẹni eré láàrin àwọn lárúbáwá. àwọn nǹkan tó ní pé àbútọ́ nílùú yìí kọ́kọ́ máa ń kọrin yẹn àyà abdulmutali ní ọba ṣe kéde ní máa ń kọrin yẹn tẹ́ẹ̀sì náà olórí àwọn kùrẹ́ṣì ni ní abdulmutali olórí àwọn kùrẹ́ṣì ni wọ́n ní àwọn kùrẹ́ṣì lọ́ba ń jọ́kọ̀ tó kò sómi nílùú mọ́ta kọ́ tọrọ wọ́n sì ti máa ń tọrọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbàgbó sọ ààrẹ pépà ànábì ṣe rí ànábì ṣe wà kékeré àmọ́ láti ẹgbẹ́ ló ti fẹ́ràn rẹ̀ ló ti mú òpin ẹni yìí mọ̀ òun náà ti ń rí orí bẹ́ẹ̀ ọwọ́ á gbé ànábì lọ síbi tó ti fẹ́ lọ tọrọ àdúrà lọ́dún tó wá gbé ànábì lọ yẹn òjò wá rọ̀ ní ọjọ́ yẹn ló fi sọ pé kí ni yóò sá sọlgàmáàmù bí kò lórí ìyẹn ni pé pẹ̀lú bá ànábì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣe kéde sẹ́mi pé tẹ̀yẹ̀ má gbogbo omi tí ó ní ṣe dáadáa dáadáa máa ṣe kéde ìmọ̀ ẹ̀sẹ̀lẹ̀ síyàn bàbá jòkó báyìí ní sè ìbẹ̀ náà àti sàmì wa mọ̀ pé àwọn tá à ń gbọ́ wá sí báyìí tẹ́lẹ̀ kan bá jòkó ti wà kò ní ṣe irú láàrin wa nítorí pé ṣíṣe kéde ó ti jòkó tí àwọn tá à ń bẹ tá à ń gbọ́rọ̀ lọ. àṣé ọjà àǹfààní oore pé ẹ̀gbọ́ yìí so ọlá tó pé ànábì lọ sí ibi tó ti bẹ́ẹ̀ lọ tọrọ ìwé ọlọ́run ọjọ́ gbogbo lọ́wọ́ òfin ah ọ̀rọ̀ àpè sábà bí ọmọ yìí ti gbogbo lọ́wọ́ àtìgbà yẹn ní kọ́ nìyẹn àbútọ́ lè gbìnà wa tó ní onáṣẹ́kẹ́ ni tó tó ń kọ́ ìyẹn ni á dínà wọn ara ti ó ní yẹn kò sí ẹ̀rú bẹ̀ pé a lè máa fi ọlá ànábì a lè máa fi tọrọ kan tọ́lá àwọn sàábò sí wọ́n máa lọ bá ànábì níbi kó sàdúrà fáwọn. ló fi já sí pé ìgbà tí wọ́n ti wá sọ nínú àdéhùn yìí pé kó nànà sẹ́sìkì nastasiki ileka bi nabi yina nígbà tá a nàbí ìlú láyé tá a tún wá sọ pé wà ìnà nàtàwásàlù ileka bi àmì nàbí yina tó jẹ pé bó ṣe lo ìgbékalẹ̀ tà nàbí náà ló ìgbékalẹ̀ ti kéde ti amú ànábì tá a sì mọ̀ pé lójú ayé ànábì nìyí bóun ni wọ́n ṣe ń tọrọ àdúrà wọ́n mọ lọ bá ànábì ni ajẹ́pẹ́rú ẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ sẹlẹ̀ níbi yẹn níbi tí amú rẹ̀ yìí náà ìtí wọ́n ṣe fún ànábì yẹn irú ẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ sí kẹ́lẹ̀ wọ́n gbọ́dọ̀ sí fún náà nítorí wọ́n rí pé ó tún máa jẹ́ ní ìrìkù àwọn lọ lágbègbè pé ó jára lé ànábì. eléyìí wá jẹ́ ẹ̀rí kó pé tán bá ní nínú àwọn nǹkan tá a lè máa fi ṣe àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run níbi àdúrà wa òun ni pé káwọ ẹni tó jẹ́ tó súnmọ́ lọ́wọ́ jù wá lọ ká ní ọba àṣẹkẹ́ mi ọba àtọ̀rọ̀ àdúrà bó tilẹ̀ yá sí pé ní àkọ̀rọ̀ sọ́ra abẹ́lẹ̀ yìí náà torí pẹ́lú míì ní ó lè tibẹ̀ sọ́ra ẹ̀ nǹkan tí wọ́n ti wá bá òun náà bá gbà kàn jẹ́ Ya, wọ́n ní ká dájà wọn lọ ní tí ọba gbà bẹ́ẹ̀ ní kò nítorí kí n tọrọ sẹ́gbẹ́bí ti náà lè dé báyìí làwọn apáàtì náà fi ń sọ wa lára fún un àmọ́ tá a bá rí kẹ́rin yìí súnmọ́ lòun jù wá lọ sí tó burú pé ẹ̀tọ́ ẹ bá ń kọ̀rọ̀ mi sínú àdúrà bó ṣe dún yẹn náà gbé tètè tọrọ àdúrà fún tọrọ báyìí àbí ká ní kó líìdì wa nígbà tá a bá fẹ́ ṣe àdúrà tó parí kó súnmọ́ lòun jù wá àmì káwá ní kó wá dayà sílẹ̀ fún wa nínú ilé àbí kó wá dà sáwá kalẹ̀ lọ́jọ́ tọ́sídẹ̀ tọ́sídẹ̀ kó wá dà sáwá kalẹ̀ nílé ìyẹn ṣe bá o ti yé tó bá fẹ́ sọ̀rọ̀ àdúrà fún yàn èdè kọ́ wa ẹwà máa fi sídé lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀rẹ́ tó ní máa lọ léèrè kọ̀ọ̀kan sí once lásìkò lọ́kàn wá bọ̀ yẹn àbí kọ́ ọ máa sọ̀rọ̀ rẹ̀ pàdé àgbàdo bá tẹ́rẹ́ sí. ẹ̀gbọ́ eléyìí islam gba ara rẹ̀ eléyìí ló lẹ́yìn láti lọ sún náà tàwa sòrò kan ìsàtẹ̀kùn kan nù pẹ̀lú kẹ́ni bíbí á sọ̀rọ̀ yìí nà pẹ̀lú àdúrà àwọn kẹ́ni àwọn ẹni rè ọ̀nà míì tá a tún máa fi sàtẹ̀kùn pẹ̀lú àdúrà wa tọ́lọ́run olùgbàdúrà wa. nǹkan tá a fi ṣe nísìn lọ́tọ́dọ̀ lọ́tọ́dọ̀ gbàdúrà wa òun ká ló sẹ́rẹ̀ wa. ó ti yẹ bí gbàtọ́ náà bá sọ náà lọ́kọ̀ ha ní sọ́tà á lè lọ́wọ́ pé ọlọ́run àwọn ẹni rẹ sọ pé iná sẹ̀mí náà lùnẹ́ẹ̀dì ya lùnẹ́ẹ̀dì ìmáàlì àti àmì lówó bẹ̀rọ̀ bíkù fàámà. àwa kọ́ sí olùkọ́ kí tó lè fi ṣe ànábì ó ní kẹ́ ẹ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àwọn náà bá ṣe kéde àbágbà ẹ̀kọ́ pàtó péré náà nípa gbọ́ lọ́wọ́ ọba gbọ́ yìí ọlọ́run ṣe kéde sàkórí yìí fún wa ìgbàgbọ́ yẹn kéde ìṣẹ̀rẹ̀ ìṣẹ̀rẹ̀ ìgbàgbọ́ yìí ọwọ́ àgbàgbọ́ yẹn pẹ̀lú ọlọ́run wọlé àtúntò pẹ̀lú súnà àgbẹ̀bí gbàdúrà mi ìṣẹ̀rẹ̀ tó ṣe wọlé àfẹ́ǹfẹ́ náà gbàlẹ̀ ọlọ́run ṣe kéde ṣe ti ń pẹ̀lú ọmọ wọ́n yà tó jọ́sí mo ti gbọ́ pé ọ̀dà kí aṣọ mùsùlùmí ọ̀hún kanlẹ̀ níjọ́ yẹn ti wọ́ sòkòtò lẹ̀ níjọ́ yẹn ti wọ́ aṣọ mi lẹ̀ ọlọ́run ní tèmi náà fẹ́ lọ́dọ̀ rẹ mọ́tà sí fún mi iṣẹ́ rere ló fi bẹ́ lọ́run. wọ́n bá tó láyé èmi mi ìyẹn gọ́ọ̀fẹ̀ẹ́dì rí ìyẹn lójú ni ìyẹn jẹ́ púpà mo ti gbọ́ fún wa ní pé ọlọ́wọ̀ ọ̀gá mi jẹ́ ọlọ́run wọlé abẹ́ ṣe tí mo fẹ́ fún mi ọlọ́run sì sí. bí ẹ bá wá ṣe dáadáa nípa tọ́lọ̀ ní kó ṣe tó bá fi bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run ẹgbà ìwé ẹ̀ lọ́sọ̀rọ̀ tí àwọn èèyàn mẹ́ta tí wọ́n ti máa ní sí wọn tẹ́nìkan wọlé tó ní ìdí ọlọ́run wọ́n ti àmọ́ ẹ̀ta òdó tú ọwọ́ káwọn mọ́nú wọn abẹ́ àpáta wọ́n bá ní káwọn sáfójú kí òjò tó dá báyìí tí wọ́n sùn lọ nígbà tó máa dijọ́ kejì báyìí àpàtà ti pa ó ti ó ti dé mọ́ wọn wọ́n wà láàrin méjì ilé òsè lọ kálukú wa òkè tọ́ oníkà máa jẹ́wọ́ ẹ̀sẹ̀ wa báyìí bó lọ yàá mi oníkà máa jẹ́wọ́ ẹ̀sẹ̀ wa báyìí kálukú wa bẹ̀rẹ̀ sí ní tọrọ iṣẹ́ ìwé lè ṣe pàmò sọ́dọ̀ ọlọ́run ọba ìkànnù wọn iṣẹ́ tó fi bẹ lọ́wọ́ ọba ni pé ọlọ́run ní ọlọ́mọ kan obìnrin ọwọ́ ajẹ́ pé ìkan náà ọmọ fámìlì ọmọ yìí wá dà púpọ̀ ó dà púpọ̀ àríwá lè lọ ní àwòpadà sẹ́yìn. ọmọ tó ṣe pé tó bá fún ọ tó báyìí ó gbé ó tó lọ ìwé pé bóun náà kọ ni òun lọmọ náà tí wọ́n ti ń lé ọ̀rọ̀ yìí ti pẹ́ ọwọ́ rẹ̀ ọ̀bá ọlọ́run ti gbèsè òkú kọ́mọ̀ yìí ó sì lówó lọ́ra náà ó mọ̀ ẹsẹ̀ wá ní ẹ̀ pé ẹ̀sẹ̀ fún àkàtà ni wọ́n tọ́lọ̀ yìí náà tí wọ́n wà bẹ̀rẹ̀ ó sì pé ara wọn lẹ́nu mọ̀ gbìyànjú díẹ̀ àmọ́ ẹ̀yọ́ wọn tó fẹ́ pàṣẹ sáàmù ní skul ara rẹ̀ lọ́sẹ̀ kí ni gbogbo àwọn lẹ́tọ́rà skul ah ọlọ́run lọ́mọdé òbí ti ṣe láti kẹ́ àwọn. ní ti yálà nínú ilé àwọn yìí tí wọ́n jẹ lágbára ju lẹ́tọ́rà lọ àwọn wọ́n wọ́n bá wọn ní nǹkan pọ̀ wọ́n tún gbowó lọ́wọ́ wọn dọ́kú. wàhálà tí wọ́n rìn lágbà wọ́n bá wọn ní nǹkan pọ̀ wọ́n tún gbowó. ó tún bá nù ara rẹ̀. ọlọ́run lè wá dé òun wá ní à ní èrè fún ọ lówó àti bá máa fara rẹ lẹ ọmọ ìwà ẹ láyé òǹdọ́jọ́ ọba lọ ìgbà tí àbá tí ó sì ń náà pàpà tó sì ń nà tó tó nà dáadáa a ojú ẹ̀ yí padà ó bá gbọ̀n lọ́sọ́dọ̀ ó bá gbọ̀n lọ́sọ́dọ̀ òun níbo dọ́dọ̀ òun tán ó yá ó bá sọ fún òun pé ó yá ẹ wá lọ ẹ sáà ní tí mo rí jù orí wọ́n náà lọ́wọ́ lọ́wọ́ ń ní bí wọ́n lọ́wọ́ kí ní tẹ́lẹ̀ àtijọ́ ìwà ti gbogbo tó mo lójú ẹ̀ ọba ọba ní ọya bọ́ sínú ilé nígbà tí àsìkò tó tún ọmọ yẹn wá sọ fún wọn bẹ́ẹ̀ rọrùn kí ni gbé òkè ẹ̀rọ òmùmá. tó bá yẹ kó torí tiẹ̀ mo fi ní kọ́mọ̀ yọ̀wọ́ sọ rẹ̀ padà tí èyí fi bá ní ìkàpọ̀ mọ́jọ́ náà lọ́rùn ìdí ọlọ́wọ́ bá bá wa la òkè yìí jáde fi jáde lẹ́ẹ̀kan náà ọlọ́ba ṣe kiri kó bá sí ààyè lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan náà torí pé kún kún fáyà kún náà sì yóò sì máa jẹ́ bẹ́ẹ̀ wọ́n náà sọ pé ọlọ́run wọlé agbẹ́wò mo fèsì náà láti yọ ìṣe báyìí fún mi yóò ṣe wọ́n lápé ìpọ́nrọ́ mọ́ iṣẹ́ ìrìnà ti bẹ̀rẹ̀ ọ̀hún nínú àwọn ọ̀nà ọ̀dọ̀ àwọn ìdílé àlebi àlebi àlebi kagbá kalọ́dọ̀ ọlọ́run tàbí sàwásù àtẹ̀gùn ọ̀dọ̀ àwọn ìbẹ̀rù ọ̀dọ̀ ọ̀nà méjì ká lè sọ pé tọ́ nǹkan báyìí kagbá kalọ́dọ̀ ọlọ́run nínú àwọn ọ̀nà òun ni ká fi àwọn orúkọ ọlọ́run ọba àti ìròyìn ọlọ́run ọba ká fi pe ọlọ́run ọlọ́run máa torí ẹ̀dá báyìí. فلله الأسماء الحسنى ìmẹ̀nú àdéhìí náà tọ́ni aláhùnmọ́ yìí ni alùkàbí kó lè mi kó wà láka sàmẹ́tàbí yìí náà sàkà aw anzaltahu fi kitabika aw allamtahu ahadan min khalqika aw istafarta bihi fi ilmi al-ghaybi indaka ìdí ọlọ́mọ ọba mi mo ń pè ọ́ bí kú lísìmì kó wà láka pẹ̀lú gbogbo kọ́kọ́ jẹ́ tiẹ̀ kí ni a fi gbẹ́dọ̀ mọ́ orúkọ náà anábìrin tí sọ́tí ìṣòro bá dé báyìí lójú méjèèjì anábìrin ló fún aládùn àyè oníṣòro bá dé bọ́ lójú méjèèjì tí wọ́n ń bàjẹ́ tó ọmọ wa kọ́ lọ́wọ́ wọ́wọ́ sí i ó ní wàá dájú kọ́ lọ́wọ́ wọ́wọ́ pẹ̀lú àdúrà yìí kò nídìí náà fílà kò nídìí kí ni kò nídìí náà fílà wàá dájú kọ́ lọ́wọ́ pẹ̀lú àdúrà yẹn ìpè ní ọlọ́wọ́ ọba mò ń pè ọ́ bikulli ismin huwa laka pẹ̀lú gbogbo ọkọ jẹ́ tiẹ̀ gbogbo ọkọ tó ṣe gé mi tó jẹ́ tiẹ̀ àbí òun tẹ̀ ń pì ọ́ pẹ̀lú orúkọ tó sọ̀kalẹ̀ sínú alùpùpù kẹ́yìn ọlọ́run mo tún pì ọ́ pẹ̀lú orúkọ tó ṣe pé ó fi nínú àwọn ẹrú rẹ tó fi mẹ́lòmíì níbi tí kúta bá rí ẹrú ọlọ́wọ́n bá mímú àwọn òbí bí wọ́n lè lọ orúkọ kan tó ipá àwọn ìkan ni wọ́n máa lo orúkọ lọ́tọ́lọ́ ṣẹ́gi yóò lọ àwọn bídí àwọn ọ̀dọ́ ṣẹ́gi wọ́n fẹ́ dé lọ. ibi tí wọ́n fẹ́ dé lọ náà ti wọ́n wá rí àwọn ní ismu láàyè àgọ́mù. ismu láàyè ismu láàyè àgọ́mù wà lóòótọ́ ọlọ́run sì máa ń sìn tí wọ́n jẹ́ wòlíì rẹ̀ tí ò ní fi mẹ́lò ní àwọn kan yóò kù. àmọ́ wọ́n jẹ̀ wọlé pé kèé sẹ́ni tó fi bídíà tó fi di wòlíì òun lọ́wọ́ sí kíni. kèé sẹ́ni tó fi wòlíì òyìn olè di wòlíì ọlọ́run tó fi di wòlíì èsì ọlọ́run òun torí ké bídíà ló fi di wòlíì. ẹ̀kejì ni pé tó náà padà wá fún yàn ní orúkọ orúkọ ọlọ́run kílẹ̀ ni wọ́n ti kíni. wọ́n kílẹ̀ ni kìí ṣe orúkọ tí ó rújú tí ò létùmọ̀ àdìtú kọ kìí ṣe orúkọ ọlọ́run wọn ní ahamu sakaku aláwọ̀ yá sú ọlọ́run náà ti jẹ́ báwọn wọn lórúkọ tó fóun tóun bí tóun tó tọ́lọ́ bá fóun àti pé tọ́lọ̀ bá tiẹ̀ wá fún olórúkọ náà ìwọ nìkan ló fún kéré bọ́ọ̀mù máa fi yóò máa dá lórí tó wà náà ìwọ nìkan ló fún. tọ́pọ̀ tó wá bẹ̀rẹ̀ ọlọ́run bá pẹ̀lú àwọn orúkọ tó sì rí ọlọ́run ọba rẹ̀ wọ ọlọ́run ọba òfin sí ọlá lọ́dọ̀ ara rẹ̀ kò sẹ́nìkan tó òfin mẹ́rin orúkọ náà. abẹ́lẹ́ ọ̀dọ̀ lórúkọ lọ́kọ̀ ọ̀wà ní mo bẹ̀rẹ̀ ọlọ́run ọba kì yá rahman irham yá gàpàrú èkìrì. mo rò pé abẹ́lẹ́ ọ̀dọ̀ àkólòsì pẹ̀lú àwọn orúkọ ọlọ́ ìwọ lọ́ba alágbára mọ́tà ti kéwì agbára fún mi. àti kábẹ́ lọ́wọ́ bá pẹ̀lú ìròyìn ọlọ́run báńkì mi ti bẹ bá pẹ̀lú ìròyìn rẹ̀ níbi àwọn àyè kan nínú àwọn ọ̀rọ̀ báńkì mi ti bẹ pẹ̀lú ìròyìn rẹ̀ alẹ́ ni aláhùn mọ̀ bí ẹ̀sìn mi kalẹ̀ gẹ̀rì. ìmọ̀ rẹ tó ọmọ kọ̀kọ́ fẹ́ẹ́ nìkan kan ọmọ kọ̀kọ́ tó ọ kò sẹ́ńtọ́ náà ọ̀kọ́ ọlọ́run nìkan lọ́mọ ọ̀rọ̀ fún òkè ẹ̀ máa tó kọ́ kò sẹ́ńtọ́ náà ọ̀kọ́ ọlọ́run nìkan bí ẹ̀yìn mi kà lè gbìn bá. wà á fi kọ̀dẹ̀rà kíkà àlà kọ́lì kíkà mò ń tún bí ọkọ̀ lókè ni pẹ̀lú agbára rẹ tó nílé gbogbo ẹ̀dá tó lè ló bàtọ̀ fẹ́ ìròyìn ọlọ́run asùnmọ̀ sọ́dún sìkára rẹ̀ sọ́dún sìkára aláwọ̀ ẹni asàkíyèmí kàbí ẹ̀lẹ́mìkà ìlú ọlọ́wọ́ ọba mò ń wọ ọ lẹ́ni tí ọba mi sẹ̀ta dáadáa pẹ̀lú kí ni pẹ̀lú ìwà rẹ̀ ìròyìn ọlọ́run bí wọ́n yòó fi bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn. wà á sàkébí ro kàbí òkòdè láti kà mò ń wá wé ẹ lálágbára ọ̀lẹ́ni mi o ọ̀lẹ́ni kí ni mi ì lè ṣe o. agbára àwọn ọlọ́run ọba tó lágbára mò ń wọ ẹ̀kọ́ ṣèlú náà lágbára níbi ọ̀rọ̀ yìí. àdó àtẹ̀kẹ́lá afọlọ́lọ́ afọ pé ọlọ́run ní káwọn gbé orúkọ òun lọ́wọ́ ọba rẹ̀ tàbí máa lé ìṣòro lọ rẹ̀. ànábì ní tọ́ba fi lọ́wọ́ sọ nínú rẹ̀ wá ni nítorí tí ìfi ń bì ọ́ ni pé mo fẹ́ kó o fi àkùránì kẹ̀rìm tó o ṣe ní tuntun ọkàn mi wà múra sọdírí kó o sì ṣe ní ìmọ̀lẹ̀ jáyà mi wájàlá ọ̀hún ní bá a ṣe ní tí ó sì fàyà kíni ìbànújẹ́ ẹ̀mí fún mi wọ́n ní kò sẹ́ni tí ó sì àyàkọ́lọ̀ ọ̀gbà ó ṣe kíni ìlà àgbà ọ̀lọ́wọ́ àyẹ̀wò àmì àbíkọ́lọ̀ ọ̀hún ní ìbànújẹ́ yẹn àti dáwò rí ọlọ́sìn lórí rẹ̀ dáadáa kí ẹsẹ̀ kan torí ẹ̀ ni pé orúkọ ọlọ́run ìròyìn ọlọ́run ìyẹn máa fi ń ṣe tàwa sùúrù kí lọ́ọ̀ wá kí àgbàdì tọ́ wa ń lo ṣé wọlá ṣé wọ́ ọlọ́run gbàdúrà mi ẹ́ tọ́ wa ń lọ bí sàárè ẹni tó ti kú kí ọmọ ti ń sẹlẹ̀ máa wá ń lọ bí sàárè wa lọ tọrọ kí lọ́ọ̀ ń kí i eléyìí tó ọ̀nà ọlọ́run tí ọ̀nà gẹ́gẹ́ ẹni tó kún gbàgbé pé kúbẹ́ pákòrí ẹ̀rọ ṣe ó tó yàgbé àdì ọ̀wọ́ wọn lọ bá ǹjẹ́ tó bá lágbára ni kò ní gbà lẹ́lẹ̀ lọ́wọ́ kú tí ọba tẹ̀ wá kú gan-an yóò ṣe kò ní yàgbé àdì kó mọ́tò yàgbé àdì lójú ti rẹ̀ wọ́n gbàrà ẹ̀sùn gbà tó bẹ́ẹ̀ kú báyìí àbá àárẹ̀ tó gbé e tóbi kú ẹ wọ́n mọ ọ̀tọ́rọ̀ rẹ̀ fáwọn àwọn ọmọdé rẹ̀ láàrẹ̀ tó ṣe tóbi kú tó bá lágbára ní kò níjà rẹ̀ wọ́n ṣe ní ọ̀kan ní kíkan sùn kíkan lókè kéjì kíkan kú náà ni kó sùn báyìí kó níjà bẹ́ẹ̀ lókè kíkan wọ́n kó ti kú ni sẹ́kókò sẹ́ńtì ọ̀fẹ́ kú tó dáa tó bá wọn àbí kàwọn bẹ́ẹ̀ kú tó lé kọ́ ọ́ yọ̀rọ̀ yọ̀rọ̀ yọ̀rọ̀ sẹ́ńtì ọ̀fẹ́ àbí bàbá kí ló ń jó yẹn omi wú lẹ́dọ́fẹ́ ọ̀fẹ́ kọ́ bómi ọ̀fẹ́ lásìlẹ́ǹtì òun lábẹ́ fún bẹ́ẹ̀ tọ́ra nù èyí tọ́ra nù náà nìkẹ́ni kó o sùn kọ́ ọ̀fẹ́ sẹ́kẹ́ni. ọba ní pé ọba pariwo náà ló sì kú bẹ́ẹ̀ ìyẹn gan le díẹ̀ àní kó o sùn kọ́ ọ̀sọ́ lásọ̀nù. sẹ́wọ̀n ìyẹn fẹ́ẹ́ lápọ̀ ní díẹ̀. eléyìí jẹ́ ọ̀nà kejì láti jẹ́ ni. pé ilé ọlọ́run wa gbàdúrà wa nítorí lágbájá kò tún ṣe yí rẹ̀ lọ́lọ́mọ́ ẹgbẹ́ ọ̀tọ̀ ni pé ọlọ́run wọlá ọlá lágbájá iyì nu àmọ́ ọlá ọlọ́run gbàdúrà wa nítorí lágbájá kankan ní ọ̀dà àdìsí kan bẹ àdìsí ẹ̀rọ làbíà àmọ́ ọ̀rọ̀ yẹn máa ń dàrú èèyàn lójú àmọ́ yẹn wọ́n ní ẹnìkan ọjọ́ ẹni àrùn mú ojú rẹ̀ àmì ìtọ́lọ́kọ́ ọwọ́ lọ sọ́dọ̀ amẹ́ríkà náà bí ọ̀dọ́ náà wà kó anájọba náà sọ̀rọ̀ àdàkọ́ sàdúrà rẹ̀ pé sọ fọ́lọ́ wọn wà pé ẹnì àtàwọ́sàlù ilé ìkàbí ẹ̀bí ìyíká. ọtí ẹ ìlú ọlọ́wọ́ ọba mò ń sọ̀tẹ̀ fún alásọ̀dọ̀ rẹ sọ́dọ̀ rẹ pẹ̀lú ọkẹ́ni pẹ̀lú ànúnẹ́gbì rẹ pétúrì ọlọ́wọ́ ọba kó sàánú òun ànẹ́gbẹ̀rẹ̀ kọ́ wọn ní kí lọ́wọ́ àmì ẹ̀ ṣé ń fi sẹ́pàtà bí òsì bẹ́ẹ̀ àná bẹ̀rẹ̀ ṣe dàrẹ́ ṣé ń fi pé ànábi ìfà ànábi gàgà tọrọ nù ibi záàtù ànábi tọrọ záàtù ànábi bọ́dí ànábi kìí ṣe tá a lè fi ṣe míìsì tó wà tó alẹ́ yé mi ibi tá a gbà lérò láéláé àdó àtàwọn ìgbà sí fún ara lè fi ṣe míìsì tó gbà lè níta gbà lérò àbí sẹ́yìn wá àbí àwọn orúkọ ọlọ́run ọba àmọ́ bọ́dí rẹ̀ ò àwọn kọ́ni tí ò ní ká lè lo àdéhùn níbẹ̀ àwọn bá wa tún bí wọ́n ṣe ká fún mi pé nínú àwọn ìtumọ̀ tá a ti mọ̀ síwájú yìí òun láti fi láàbì ìlú ìyẹn ni pé wọ́n ṣe hásìkò níbẹ̀ wọ́n gbà nǹkan rẹ̀ ni ìyẹn ni pé ìní àtàwọ́sàlù ilẹ̀ ìka ó ti yé bí dùhà ìnàbí ìka mò ń ṣe àtẹ̀gùn wá rẹ̀ pẹ̀lú àdúrà ànábì ànábì rẹ̀ tó ní kí n sè pé màá sọ pé ànábì ó sì bá mi bẹ́ lọ́wọ́ wa ó ti yé mò ń sàbẹ̀kọ́ láti pẹ̀lú pẹ̀lú kí ni pẹ̀lú àdúrà ànábì rẹ̀ pé áyẹ̀dù ọ̀wà áyẹ̀dù ọ̀wà ni bí ká ànábì rẹ̀ kí kọ́ bẹ́ lọ́wọ́ wa fún ìkànnì yẹn. ìtumọ̀ míì ni pé mò ń ṣe àtẹ̀kùnwọ́sọ́tọ̀ rẹ̀ bìrìsálìkà nàbíyì kà pẹ̀lú ànábì bìrìsálìkà nàbíyì kà pẹ̀lú péré ọlọ́wọ́ ọba ọ̀rọ̀ ànábì rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ mo fi sàlùmọ́ sọ̀rọ̀ rẹ̀. ìtumọ̀ náà ni pé mo sàlùmọ́ sọ̀rọ̀ rẹ̀ bí ìmánì bí nàbíyì kà pẹ̀lú pé mo gba ànábì rẹ̀ gbọ́ ìyẹn iṣẹ́ rẹ̀ nù ẹ̀gbọ́n kí mo bẹ́ẹ̀ níbi ìsáàlù yẹn ìyẹn pé ìròyìn ọlọ́run ọba òun nìyí mu ìkọlọ̀ ọba ọ̀rọ̀ náà nẹ́bí rẹ̀ níṣẹ́ ara ìròyìn ọlọ́run iṣẹ́ tọ́lọ̀ ọba ṣe ni. ọ̀nà kẹrin nínú ọ̀nà tá a lè fi tọrọ àdúrà tá a mẹ́ta wá sóòrò òun ni ká sọ ìṣe síta bá wà ká mọ fi ṣe kí ni ká fi bẹ̀ lọ́wọ́. tábà wà nínú ìnira ká fi ìnira àyẹ̀ká wà mẹ́ta ṣe kí ni. ó ti yé ẹni mẹ́sàn-án yàtọ̀ rò wà á ń dá àrẹ̀hàmọ̀ ọ̀rẹ́ ìnira gbà mí báyìí ìwọ sí ní kẹ́ni ìwọ lọ́ba sí ní kẹ́ni ìwọ ti kẹ́ni lọ. alẹ́ tó mọ sáà náà fi ìṣesí rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba nígbà tí ọlẹ sílò màdìyánà tó wá fún àwọn ọmọbìnrin méjì tó bá wọn fún ẹran ní orí wọn tí ò tó wá rí sí ọ̀jẹ̀ lẹ́yìn ìgbà yẹn táwọn ọmọ yẹn wá ti lọ tán ó wà fún bíi ọba ni rọ́bì ìní ìmọ̀ àǹdálẹ́ta ìláyà mìnìkọ́ irin pàkì. ìdí ọlọ́run ọba tó ti gbogbo orí tó ṣe fún mi yìí èmi nìkan ni mo lágbára ni mo láàrin àwọn àwọn ẹran lọ tí mo fún wọn lómi mu. ó ti yé mo sí òkúta gbogbo tó ṣe fún mi nú dáadáa yìí náà sòkò ti bẹ́ẹ̀ náà ó lò sí wọn ní mímí ìró jẹjẹ. ó fi bẹ́ẹ̀ lọ́wọ́ náà ó fi bẹ lọ́nà torí ẹ̀ lọ́wọ́ àwọn òṣèṣì gbàdá ìyẹn lè ṣe kí ni ìyẹn lè ṣe sí ìyẹn bẹ́ẹ̀ ọlọ́run abẹ́lẹ́ wọn sùn káwọn ọ̀tá fún sàṣìwá lẹ́nu rí ọ̀ etí atorí ẹ̀ ká fi lọ ni pé èèyàn a máa wó mi nínú òdu pẹ̀lú àdúrà ẹ̀ kàkà ní pé kó wò lé ìwà kó bá a sàdúrà kó sì kírun fún wa àmọ́ síbẹ̀ gẹ́gẹ́ bí àwọn sábà ti pẹ̀lú abbas tó jẹ́ ọ̀pá pẹ̀lú àwọn ọmọ sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ wa bí i àwọn ọmọ ìṣàlọ́ ọ̀la ìlà ìlà ìlà. Christ.